والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونين يوجب اليوم من وصول الحجة بهجرة 1447 ونين يوجب تنجاب yawm at-tarwiyah ọjọ́ tí gbogbo alálàájì wọn gbéra pa kúrò níbikíbi tí wọn bá wà lọ sí Mínà ẹni tó ṣe pé hajj ti ń ṣe ọjọ́ hajj tamattu jẹ́ tuntun ihram gbé lọ́tún òní yìí láti ilé wọn ni wọ́n ti gbé ihram láti fi ṣe hajj. يسمينا وما تلبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إتوتما سكي يراجوني هنا نساء حج مع بارك نساء تذكر توليرا لا لا لا تسلس مكة أقوك أجل فيه جو ìgbà táwọn ti ṣe hajj lọ láti òní lọ ìní ṣe hajj ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ọlọ́làjì bá dé mínà wọn máa wà ń bẹ̀ wọn máa ti sọ láti kọ̀ọ̀ka lákòókò rẹ̀ wọn gbọ́dọ̀ pa ọ̀kan papọ̀ mọ́ka ṣùgbọ́n ló wá ṣèdẹ̀kùn fún wa pé gbogbo sọ̀dáàtì tó bá ti jẹ́ rákà mẹ́rin rákà méjì nìkan wọn máa ṣe ọ̀kọ̀ọ̀kan lákòókò rẹ̀ kókó tí wọ́n máa ṣe ní mínà lónìí iná nìkan máa wí bọ́lọ̀ pípé olúwa ẹlẹ́dàá ọ̀gá ó sì máa ṣàfọ̀mọ́ fún un orí bẹ́ẹ̀ náà ni wọ́n wà títí tí ilẹ̀ òfin má lọ́la ilẹ̀ bá tó wá má lọ́la ìgbà náà ni wọ́n gbéra kúrò ní mínà ó di ilé ti ṣe kókó sẹ́ẹ̀. inú iṣẹ́ hajj àbí Allah azza wa jal àwọn ọmọ ìyá wa tó ń lọ ṣiṣẹ́ hajj Olúwa kó fún wa níṣẹ́ náà ṣe ó ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wọn àwọn ọkọ̀ máa ṣe lé wọ wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.